والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله في الحديث السادس بعد المئة والألف وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وآله وسلم قال ألا إن دية الخطأ وشبه العمد ما كان بالسلط والعصا مئة من الإبل منها أربعون في بطونها أولادها أخرجه أبو داود والنسائي وابن ماجه وصححه ابن حبان وعن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وآله وسلم قال وهذه وهذه سواء يعني الخنصر والإبهام رواه البخاري ولأبي داود والترمذي دية الأصابع سواء والأسنان سواء الثنية والضرس سواء ولابن حبان دية أصابع اليدين والرجلين سواء عشرة من الإبل لكل إصبع وعن عمرو بن شعيب عن أبيه عن جده رضي الله عنهم رفعه قال من تطبب ولم يكن بالطب معروفا فأصاب نفسا فما دونها فهو ضامن أخرجه الدار قطني وصححه الحاكم وهو عند أبي داود والنسائي وغيرهما إلا أن من أرسله أقوى ممن وصل هنا دالولي سيسا أوو أسادي لولي إقبايا أبي سيالي سيالي ìgbà wa alákọ̀ọ́kọ́ ní òní ó wá látọ̀dọ̀ abdullah ibn amr ibn al-aas radiyallahu anhuma ó ní anabi muhammad sallallahu alayhi wa sallam ó sọ pé ala inna diyata al-khata'i wa shibhi al-amdi ma kana bis-sawti wal mi'atun minal ibil ẹtẹtẹ gbọ́ dájúdájú owó ẹ̀mí ìfàṣìṣe pààyàn àti ìpààyàn èyí tó jọ ìmàámà pààyàn ma kana bis-sawti wal-'asa ni wọ́n lò láti fi lùyàn pa kùmà ni wọ́n lò pọ̀pá ni wọ́n lò láti fi lùyàn pa mi atuminal ebel ọgọ́rùn ràkúnmí ni o minha arba'una fi butuniha awladuha ogójì ó wà nínú àwọn ràkúnmí yìí tó ṣe pé wọ́n diwọ́ disẹ̀ sínú wọn lóyún Abu Dawud an-Nasa'i àti Ibn Majah àwọn ni wọ́n gbé jáde Ibn Hibban ológunrege ẹgbẹ́ wáyé ó dárúkọ ìfàṣìṣe pààyàn ó sì tún dárúkọ pé patọ́jọ àmàmà pààyàn ó wá dárúkọ owó ẹ̀mí kan náà fún méjèèjì nígbà tó sì ṣe é pé àwọn ìgbà wákàtí síwájú. Si nípa ń tá a máa gbà lórí tí wọ́n bá ṣèèṣì pààyàn wọ́n ní ràkúnmí ọgọ́rùn-ún ni wọ́n sì dárúkọ wípé ràkúnmí yìí wọ́n pín sí ogógún oríṣi márùn wọ́n sì dárúkọ oríṣi kọ̀ọ̀kan eléyìí tó túmọ̀ sí wípé ẹni tó bá ṣèèṣì pààyàn owó ẹ̀mí tiẹ̀ kò yàtọ̀ ràkúnmí ogógún lọ́nà márùn-ún ogún kan oríṣi kan ogún kejì oríṣi mi ogún kẹta oríṣi kẹta ogún kẹrin oríṣi kẹrin ogún karùn-ún oríṣi karùn-ún ìdẹ̀kùn wà nínú eléyìí fún ẹni tó ṣèèṣì pààyàn nítorí pé kò mọ̀ọ́mà pa ìdí ni tí dẹ̀kùn fi wà ń bẹ̀ fún ara dẹ̀kùn tó tún wà ń bẹ̀ fún ni pé lódodo ìwọ ló ṣèèṣì pa ṣùgbọ́n wọ́n kọ́ lọ́ọ́ sanwó ẹ̀mí ẹ̀ àwọn iye kan ìbátan ẹbí àti ará àwọn ní ọba san wọ́n sì san láàrin ọdún mẹ́ta ṣùgbọ́n pípapọ̀ tí wọ́n pa owó ẹ̀mí ẹni tó ṣèèṣì pààyàn owó ẹ̀mí ìṣèèṣì pààyàn àti owó ẹ̀mí ìpààyàn tọ́jú àmọ́mọ́ pààyàn òun ló mú ìṣojú wá nínú ẹgbàá wáyìí. sòkókó so, òun náà ni pé owó ẹ̀mí tí wọ́n ń sọ nípa rẹ̀ níbí òun náà lówó ẹ̀mí ìpààyàn tọ́jọ ìmáàmá pààyàn yàtọ̀ sí ti ìṣèṣì pààyàn. nítorí pé lódodo kò sí ọ̀tẹ̀ láàrin ẹni tá a pa àtẹni tó pa tá a fi wá lè tìràn mọ́ ọ̀tẹ̀ tí ń bẹ láàrin wọn iná ló mú pa kò sọ́tẹ̀ láàrin wọn ihun tó sì lò láti fi pa irú rẹ̀ léwu ṣùgbọ́n irú rẹ̀ sábà pààyàn lọ gẹ́gẹ́ bí ihun tí wọ́n máa fi pààyàn tá a bá pè ní àmàmà pààyàn ntọ́ sáyàn ládàá ntọ́ gúnyàn lọ́bẹ ntọ́ sáyàn nídà ntọ́ táyàn ń ban nǹkan yẹn gbogbo orú àwọn kan yẹn máa pààyàn ẹni tó ná yẹn kò bókò tó sa ní ẹgbàgbà tó ẹgbà ó lè ṣèyàn léṣe ṣùgbọ́n pé yọ wàá pààyàn kò wọ́pọ̀ tó bá ní mẹ́ni tí wọ́n ń nà lẹ́gba tí ẹgba tí wọ́n ń nà ṣe sábàbí ikú rẹ̀ wá ó lè rí èèyàn kan mú wá láàrin èèyàn ọgọ́rùn-ún tí wọ́n sá lẹ́gba amẹ́nitán sáládà láàrin èèyàn ọgọ́rùn-ún tán sáládà láwùjẹ míyàn márùn tó láwà sọ̀rọ̀ kó ṣe wàhálà wọ́n sì ní àdá ní àwùjẹ káwọ́ ó sọ̀rọ̀ ẹ̀ńtán gún lọ́bẹ̀ lọ́kàn tó ṣe kó mú márùn ún ọpọlọ rẹ̀ tó ṣe pé kọ̀ bá bẹ́ẹ̀ lọ ẹni wọ́n tá ń ban lọ́kàn tí ọba bẹ́ẹ̀ lọ. tó yàtọ̀ sí ti kòbókò wọ́n lu ọ lọ́rẹ́ kò bá jáwùjẹ rẹ náà wọ́n ti lu ọ gẹ́gẹ́ bí àwọn àka ló kọ páńkọ́ máa ń kíó ó lè sa ọ ní kòbókò láwùjẹ ọ̀ràn tí ìgbà kékeré rẹ àjàjà ó jẹ́ kórìí rẹ ń dán pandára ọgbà. ṣùgbọ́n tó ń ti kórì rẹ̀ ń dẹ́ pandara tó sá ọ ní kò ẹlẹ́nu mẹ́ta orí rẹ̀ ojú rẹ̀ ó lè pa kànákànná wàlákín bí kó gbẹ́mí mi kọ́ síbẹ̀ làdárí ọ kà sá aládàá hàù wọn sì yọ lẹ́ẹ̀kan náà tí yọ lẹ́ẹ̀kan náà lọ́ba tán lẹ́ẹ̀kan náà lẹ́ẹ̀kan náà bẹ̀rẹ̀ nu bẹ́ẹ̀ náà ni ẹni tí wọ́n ń nà ń pọ̀ pa àfi lẹ́yìn bíi wákàtí kan tọ́ba à ń kéésì bí wọ́n náyà ń pọ̀pọ̀ aláwùjẹ o irú àwọn pọ̀pọ̀ afúlàní o níbi tó kì í sí nítorí wọ́n bá dábò yẹn láwùjẹ ó lè bá bẹ́ẹ̀ lọ. sòṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n nà ń pọ̀pọ̀ akọ̀dà bí wọ́n sá aládà kọ̀dà bí wọ́n sá nídà àmọ́ wọ́n nà ń pọ̀pọ̀ wọ́n lù ń kòbókò ó nà léwu ìdí ni tó fi jẹ́ pé èèyàn máa ń ṣọ́ra èèyàn máa ń ṣọ́ra ṣe má jọ nínú bíbí burúkú nítorí pé ẹni tí máa ń bínú bí kúbi kó sí tọwọ́ rẹ̀ bá lásìkò tí ń bínú tí ó wò kó tóbi jù yóò ti dán wò yóò ti lò ó ntí ó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ó tó máa sá sókè sódò ẹ wàá gbà mí ẹ ń wò mìíràn ni à ta lẹni tó mú ọ lù torí ẹ ẹni tó jẹ́ pé ń tó lò láti fi nààyàn irú rẹ̀ ọ̀wọ́pọ̀ pé máa pààyàn ṣùgbọ́n léwu ọ̀nà lè ṣe pààyàn ṣùgbọ́n wọ́n pè léyìn ní shibhul amd tẹ́ni náà bá kú á ní kì í ṣe àmàmàṣe ṣùgbọ́n farajọ àmàmàṣe ọ̀sán ọgọ́rùn ràkúnmí o nínú ọgọ́rùn ràkúnmí yẹn ogójì ọwọ́ à ń bẹ̀ẹ́ tó ṣe pé ó diwọ́ di sẹ̀ sínú ó lóyún táwọn kan lé koko mà nìyẹn a máa wá ràkúnmí tó lóyún ká títí tí wọn fi pé ogójì. ẹgbàá wáyé Abu Dawud An-Nasa'i Ibn àwọn ni wọn gbé jáde a sì mọ̀ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ń bẹ nínú ashabi sunan àwọn ẹni tí wọ́n kọ tírà as-sunan sunan. sunan tíra hadith ni tó ṣe àkójọpọ̀ hadith ní àwọn oríṣiríṣi ẹ̀ka tó sì jẹ́ pé nínú tíra yẹn hadith tó sọ nípa nǹkan báyìí wọ́n kó jọ lọ́tọ̀ ètò tún dá lórí nǹkan báyìí wọ́n kó jọ lọ́tọ̀ ètò tún dá lórí nǹkan báyìí wọ́n kó jọ lọ́tọ̀ kò àjọdọ̀ sàábí ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti wá òní wọ́n pè ní àwọn tíra sunan. Ibn Hibban ó ń pè ní hadithun sahih nínú tíraatì bó tilẹ̀ jẹ́ pé al-imam ibn hibban rahimahullah òun bẹ nínú àwọn tí máa ń ṣe tashihu hadith torí pé ó ní tíra sahihu ibn hibban bó tilẹ̀ jẹ́ pé wọ́n ń pè ní mutasahil ẹni tó ṣe wípé kò lé dáadáa lórí mímọ sọ pé lódodo ọkàn balẹ̀ sọ̀rọ̀ eléyìí alẹ́ gbọ́rọ̀ rẹ̀ wọlé gbà mí àwọn èèyàn tí ó yẹ ká gbọ́rọ̀ wọn lé ó lé láàlè gbá wọlé tẹ́lẹ̀ ìjọba má pààyàn gboríṣiríṣi ọ̀nà tó bá gbà fi pààyàn kò bá àjá sì ṣe kò bá àjá máa mà ṣe kò bá àjẹ́ etí ọ̀já máa mà ṣe àmọ́ àmọ́ mà ṣe ṣọ́ra fún má pààyàn. Ibn al wọ́n ní àdìsí ogunrege ó tilẹ̀ jẹ́ pé àwọn olùmọ̀ wọ́n ṣe ìyapa nípa gígúnrégé àti àgúnrégé rẹ̀ eléyìí kò lè kó nira bá torí ẹlẹdẹ kúkúrú ogúnrégé àdéhùn ń fi hàn wá wípé owó ẹ̀mí tí wọ́n san lórí pààyàn tọ́jú àmọ́mọ́ pààyàn kò yàtọ̀ sí owó ẹ̀mí tí wọ́n san lórí pààyàn tó jẹ́ àmọ́mọ́ pààyàn ṣé ẹ mọ̀ pé owó ẹ̀mí ti àmọ́mọ́ pààyàn òun gan kọ́ ni nǹkan tá a bùkátà bíi kí wọ́n pa ẹni tó pààyàn ṣùgbọ́n látàrí pé àwọn èèyàn ẹni tí ẹni tó máa mọ́ pààyàn pa wọ́n láwọn ọ̀fẹ́ kí wọ́n pa san kí wọ́n sanwó ẹ̀mí ni ìdí ni tá a fi lé kókó mọ́ nípa owó ẹ̀mí tá a fi sọ pé nínú àwọn nǹkan tí ó san á rí ràkúnmí ogójì eléyìí tó ṣe kó diwọ́ di sẹ̀ sínú so eléyìí wọn ò sì ní pa nítorí rẹ̀ nítorí pọ́ jọ àmàmà pààyàn látàrí tó lò láti fi pa ṣùgbọ́n àpé ní ìmàmà pààyàn nítorí pé àfúrá kẹfín mà yí pé èdè òyédè àbọ̀tẹ̀ kan bẹ láàrin wọn tẹ́lẹ̀ ẹ sì mọ̀ pé ìjàmbá ò nílé olúwa bá kọ́ pẹ́mi ẹnìkan bọ́ gbọ́wọ́ rẹ kò sọ́gbọ́n àfi ká máa bẹ Allah kó má jẹ́ àárẹ̀ kó dákun kó má fi ṣàdánwò fún wa tọ́ eléyìí jọba abdullahi bin abbas radiyallahu anhuma ọgbà ẹgbà wá wá o látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ọlá anabi sọ pé hàdíhi wa hàdíhi yaani alkhansir wal ibham rawahu albukhari sawa èyí àtẹlẹyìn wọn dọ́gba anabi ni èyí àtẹyí wọn dọ́gba ìka àtàǹpàkò àti tọmọdérín wọn dọ́gba ẹnikẹ́ni tó bá fi lè kànyà ní eegun ká àtàǹpàkò àtẹni tó kànyà léegun ká ọmọdérín bákan náà ìlówó àsandí eléyìí tá a sàn tó ń ti pé ìlágbá ńlọ́wọ́ dà nígbà àtàǹpàkò ọba sí ń bẹ torí pé ọ̀gá gidi ọ̀gágun àgbà ńlá tàǹpàkò jẹ́ nínú àwọn ọmọ kan ọwọ́ tẹ rí yùn nítorí ó ní mọ àǹfààní ẹ̀ pàápàá jùlọ téèyàn bá já láì mórí ó di jọ́tọ́ bá gé dànù jọ́nà lọ́ mọ̀ wípé à ẹ̀bẹ́ ìrọwọ́ ti kù ni sá so torí di eléyìí eléyìí túmọ̀ sí pé bí ìka àtàǹpàkò ti ṣe jí ọba hàn tó jẹ́ pé àǹfààní ti ń ṣe fún wa nínú ọwọ́ kò sí ọmọ ká tó lè dì í.

àní sọ pé àǹfààní àtàǹpàkò pọ̀ ju tọmọdínrín lọ ọ̀sán ọgbọ̀n ràkúnmí rárá ràkúnmí mẹ́wàá ràkúnmí mẹ́wàá ẹnitọ́ bá ba gbogbo ọmọ àka ọwọ́ kan jẹ́ fún yàn ràkúnmí mélòó àádọ́ta ọbọ̀ ọwọ́ méjèèjì jẹ́ ńkọ́ ọgọ́rùn-ún ràkúnmí nítorí pé àwọn olórí ibú kan wà bẹ́ẹ̀ tí wọ́n máa ń ṣe èèyàn léṣe. yóò máa dùn máa ní ma mutí ní ó tún máa mu sìgá wípé ọyà tún gbé yìí wá àbí òye wa yóò wá mu pláyà lórí kó ń yọ ọmọ àkáhùn lórí kó ń yọ ọmọ àkáhùn lórí kó ń yọ ọmọ àkáhùn láì sèso. torí ẹ gbogbo ọmọ àkàkọ kan pè fún àkúnmí mẹ́wàá wọ́n àtìyàwó rẹ̀ ń jà nígbà tó ṣe pé ìrònú rẹ̀ kúrú. ó ti tilẹ̀kùnlé ọ̀sọ́ anyin bírí sí lẹ́yìn tó dàda àwọn tó bá gbọ́ ariwo ìkíní kejì yín tó bá fẹ́ wá lájà àwọn òní rọ́nà wọlé ìyàwó kan fún ọlọ́run ni o tó bá gbá ọwọ́ rẹ̀ mú egun mélòó lobìnrin ní tẹ́lẹ̀ ọkàn lè máa lénu ó ń lénu ó ń lénu obìnrin mẹ́nu lé ju ọkùnrin lọ àmúlé òun náà lé egun tọkùnrin ṣẹgbẹ́ tóbìnrin ọkàn ra ọwọ́ ìyàwó rẹ̀ mu ni pàápàá jùlọ tó bá tún lọ jẹ́ bricklayer tí àtẹ́lẹwọ́ rẹ̀ yí bíi pánpán ọkàn ra ọwọ́ rẹ̀ mu ni ó sì tẹ̀ báyìí kàràkàkàkàkà gbogbo egun ó sì fọ́ sẹ́wọ̀n kí tí ẹni tó lé egun tẹ́lẹ̀ tí bá ń bínú egun yìí ó tún ràn wọ́n lé wọ́n lé ni tí o bá ń pè lágbára má mérò. ńgbà tí ìjà tán ìyàwó bá gbọ́wọ́ kọ̀ bá ṣe gbé mọ́ gbogbo yẹn bá lọ́rọ̀ ni àṣekọ̀rọ̀ gbogbo egun náà ti fọ́ ọlọ́wọ́ pákó bó ti fọ́ ní gbogbo egun ọwọ́ pátá ìwọ náà tàlárí bá wí kí kókó ló máa sẹ́nu furu kọ́kọ́ ọmọ wa rẹ tọ́ba kò túmọ̀ sí kí wọn náà wá fọ́ lé egun torí eléyìí torí pé yóò ṣe obìnrin lẹ́vù. tọ́ lábá rí i pé gbogbo ọmọ ìka márààrún ló ti bàjẹ́ ràkúnmí mélòó bí ràkúnmí àádọ́ta ṣe pọ̀ tó àti bí ó ti ṣe lówó lórí tó sọ́ka ọmọ ìka ẹyọ kan ní dídá padà kàlà yorùbá wọn ní ojú àpapọ̀ jójú ara ti ba ti ọwọ́ ti ẹ̀jẹ̀ báyìí àti ṣe kéèyàn máa fọwọ́ sí báyìí mọ́ hmm? ọmọ búrẹ́dì two hundred tọ́yẹ pé gbogbo ẹ̀ náà ìfúyẹ́ ni tó bá wà wájú atẹ́gùn yóò gbé dànù ó mutì tálẹ́ńtọ́ bá tọwọ́ rẹ̀ jẹ́ bá ọkọ̀ náà ni bàbá gàràjì eléyìí túmọ̀ sí pé gbogbo ọmọ akakọ̀ kan dọ́gba ràkúnmí mẹ́wàá mẹ́wàá diyatul asabi'i sawa nínú ẹgbàá wa ti Abu Dawud àti Tirmidhi anabi sallallahu alayhi ó ní owó àsandí lórí ọmọ ká gbogbo dọ́gba ọ̀kan ojú kan lọ wal asnanu sawa gbogbo eyín owó àsandí lórí eyín kọ̀ọ̀kan ọ̀dọ́gba tó ń ti pèsè àwọn eyín yẹn ó jura wọn lọ eyín kan àǹfààní tiẹ̀ ó lè ju ti eyín mi lọ eyín ọlọ eléyìí tá a máa fi lọ nǹkan tó ti parí ẹ̀kẹ́ àǹfààní ti ń ṣe kódà bí èyí tí eyín ọ̀kan tá a máa fi já nǹkan tóun máa sè eyín ọ̀kan tó jẹ́ kí ẹnu rẹ kó gún àti eyín ọ̀gán táwọn fi já nǹkan tó le yẹn irú ìtọ́ pé tọ̀dọ̀ àwọn ẹranko ni wọ́n máa fi halẹ̀ mọ́ra wọn pé can't you can't you see ya ojú rẹ to see clearly because mi ní bọ́ọ̀sì àwàdà eyín ìtúmbà rẹ̀ mú. <laughs> so eyín ọ̀gá òun ẹ̀rí pa àwọn èèyàn náà láwọn eyín kan láwọn ẹ̀gẹ́ kọ̀ọ̀kan bì báyìí so gbogbo wọn nínú àǹfààní eyín mú lọ láṣẹ kẹfì dáàdì ṣùgbọ́n eyín kan iṣẹ́ tó ń ṣe tún ju ti eyín mi lọ ẹgbọ́n tánàbí tá ń sọ fún wa dáadáa nígbà tó bá jẹ́ pé yàn kan lọ bá fi gbá súnà mú àwọn ẹni tó fẹ́ gbà mọ́ ọ lọ́wọ́ bí àwọn bàbá rẹ àwọn tó fẹ́ gbà mọ́ ọ lọ́wọ́ bí àwọn àfa rẹ àwọn tó fẹ́ gbà mọ́ ọ lọ́wọ́ bí àwọn èèyàn rẹ àwọn tó fẹ́ gbà mọ́ ọ lọ́wọ́ bí àwọn ọ̀tá Allah àwọn ọ̀tá nabi Muhammad sallallahu alayhi wa sallam tó bá pé yàn kan lọ bá fi di súnà mú tó bá fà tí ọba yọ lẹ́rọ̀ yọ yọ tẹyintẹyin. mẹ́sẹ̀jì ọ̀sùnà mẹ́lòmíì lọ́nu ìyàn ọ̀kan ló fi sí wọ́n gbà mọ́ ọ lọ́wọ́ òun náà wàá tún dọ̀ta súnà àmọ́ tó wá pé yín parí ẹ̀kẹ́ ló fi gba mu àbà ẹni tí ó gbọ́ múra ẹni tí ó gbà yóò múra tọ́ báwọn àǹfààní ó rí i pé tó bá pé eyín àwọn atiwájú nǹkan kan ni wọ́n bọ̀ ó lè jẹ́ pé rọrùn ni ọba dé wọ́n kàn ni pláyà tá a máa fi wọ́n kàn fa kí n pé wọ́n kó mbẹ́ yẹn àmì eyín parí ẹ̀kẹ́ ọkọjá pé èèyàn fẹ́ pọn ẹran wọ́n jókòó wákàtí wọ́n máa fà wọ́n máa mì wọ́n máa gbọ́n nítorí pé ọwọ́nú lọ gidigidi tó máa yọ ọgẹ yọ ìyàwó náà lẹ́nu pé subhanallah ṣé pé yín gùn tó báyìí bẹ́ẹ̀ ni so tó ń ti bí àwòrán bí Allah ti ṣe dáhùn eyín yẹn ti ṣe yàtọ̀ síra wọn tó ń ti bá ń fà wọn náà bó ti ṣe yàtọ̀ síra wọn síbẹ̀síbẹ̀ eyín kan ò tó sọ yí pé ńgbà mo ti ní ìbùkátà oríṣìí kejì torí pé olúwa dá wa lọ́nà tó dáa ò ní má ń fa ni gbogbo eyín kọ̀ọ̀kan ó dìgbà téyìn rẹ bá ń ká ó rí i pé àwọn eyín kan wà àwọn onírun ọlọ́tún fi rọ́rọ̀ sọ dáadáa gbogbo eyín ẹnu rẹ ni ọjọ́ téyín bá kò lẹ́nu rẹ ó rí i pé àà mo ti gbó mo ti gbó tó o máa sọ̀rọ̀ tí gbogbo ẹ̀kẹ́ rẹ ó ti jìn lọ́nú báyìí tí ò ní rọrùn mọ́ ó tún rí i pé tó bá di pé eyín ọ̀kan gbogbo ẹ̀ ń ká ọ̀fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ ẹ mẹ́wàá lọ́mọ ṣe báyìí ẹ yọwọ́ lẹ́nu à ń gbọ́rọ̀ yín àpẹnu yín rùn yorùbá náà rí tó yorùbá gbọ́n púpọ̀ kájà pé ń gbà mí wọ́n lọ́gbọ́n yẹn ẹgbọ́n tí wọ́n wí wọ́n ní àìtó yín ká là ń dọwọ́ bí àwọn ọmọ kéékèèké tí eyín wọn bàjẹ́ tí wọ́n ká àmọ́ ti dàgbà kí ló tún ṣe kí ló ṣe ọ̀ eyín rẹ̀ wá ká ọ̀ wá ń dọwọ́ bù ẹ dákun ẹ yọwọ́ lẹ́nu darí tí ẹ fẹ́ máa ṣe bọ́ìsì lọ láéláé aha tó ẹ rí i pé àwọn eyín kan bẹ lẹ́nu tó bá yẹ pé ẹran lọ ń jẹ lápèjúwe a olúwa dá wa dá ó rí i pé tó bá kọ́kọ́ fi eyín tọkàn já òun ti ṣiṣẹ́ tiẹ̀ tán erin kọ̀rọ̀ ẹ̀kẹ́ ò ṣe já ẹran rọrùn bíi ti ọ̀kan ó ti ṣe wá já o ó rí i pé ahọ́n ti lọ sí the next level ibi tó ti yẹ kó wọn lo àwọn irú eyín tí yóò ṣiṣẹ́ lára rẹ̀ lórí tó bá táwọn náà bá tó ti jáde bí kan wọ́n tó ti lọ síbòmí pé over to you so títí tó fi wá wà rẹ́dì láti gbé mi allahu akbar wàláhi olúwa dá wa dá púpọ̀ púpọ̀ púpọ̀ torí ẹ̀ téèyàn bá wu ara rẹ̀ lásán èèyàn dúpẹ́ gidigidi èèyàn sì mọ ẹlẹ́dàá rẹ̀ lódodo yóò máa jọ́sìn fún bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ tó ń ti pa àǹfààní àwọn eyín yẹn yàtọ̀ síra wọn àmẹ́yìí yòówù tẹ́nìkan bá ti lè báyàn bàjẹ́ nínú àwọn eyín yẹn yọ san díyà wọn náà ní ràkúnmí márùn torí ẹ sọ́ra rẹ o a máa já ẹsẹ̀ yóò máa gbá ẹ máa rí i pé mo ṣí léṣe à ọ̀rọ̀ atú lẹ́ǹtì ẹ wọn mọ̀ kó o lè gbá mi wọn mọ̀ kó o lè ṣe mí léṣe àbí òye ọ ṣé bó ti má wọn ní kì í tẹ́ ẹ.

ó lè kó n jà so ẹni tó sì fẹ́ bá jà kọmọ kó ti mú pánpán lọ ọkàn da pánpán bò wájú ni pánpán bá wájú ẹ̀yin lọ sọ̀kalẹ̀ torí alẹ́ alẹ́ púpọ̀ gbàtí nǹkan kan bá ti ṣe wá là á máa wò pa alágbára púpọ̀ tí kan bá ti ṣe ní ìsìkálukú máa ń wà rẹ̀ torí ẹ̀ mọ́kànyà lẹ́yìn ẹlòmíì ó sì ń wò pé yìnyín lágbára ló fi kánra rẹ̀ lé bí ẹni tó ṣe pé bẹ́ẹ̀ ó lóun ó fẹ̀yìn fàgbọ̀n ó sì lè fẹ̀yìn fàgbọ̀n agbọ̀n <laughs> wa wo ẹnu rẹ aká àfa ẹyin méjì yọ ta ló ṣe ra rẹ̀ ok má bá fọ ara mi kánra mi lẹ́yìn ta ni wọ́n ṣàdíyà fún eléyìí là ń sọ̀rọ̀ ọba à ọba o. hẹn ìwọ lọ màmá sí rẹ sẹ́ni kankan tí ó san kọ́bọ̀ fún wọ́n ló sí rẹ tó eléyìí jẹba o ẹ jẹ́ ká kíyè sára o gbọ́ nǹkan tó bá ti jẹ́ nǹkan tó léwu kéèyàn jìnnà sí kódà tó lè ṣèyàn léṣe díẹ̀ báyìí kéèyàn jìnnà sí ó lè pẹ́jọ́ ọ̀dà kọ́ má o mọ́ ó lè pé oní àpòró kápòró yẹn ọmọ ṣiṣẹ́ ẹsẹ̀ wọn kẹ́tẹ́tẹ́ bá fi lè dà débi kan ẹ̀mí ọ̀lọ́ ẹ̀mí ọ̀lọ́ ká sọ́ra ká sèrà wa jẹ́jẹ́ nítorí pé alẹ́ èèyàn kì í fúyẹ́ kó sọ pọ̀ ń wò ó ẹgbẹ́ wa tó tẹ̀lé léyìí àwọn alátọ̀dọ̀ Amr ibn Shu'aib ana abihi an wọn ní bàbá àti bàbá àgbà sàábí làwọn méjèèjì bàbá ni Abdullah ibn Amr bàbá àgbà oní amúr ibn al-aas torí la máa ń sọ pé radiyallahu anhuma ọlá nàbì sallallahu alayhi wa sallam sọ pé rafa'ahu ọlá nàbì sọ pé rafa'ahu ọlá nàbì sọ pé ìtumọ̀ rafa'ahu nbẹ̀ nínú ilmu mustala tó bá sọ pé wà rafa'ahu ó gbé dọ́dọ̀ ànábì pa ànábì lọ́sọ wà awqafahu ó dá dúró lórí sàábì kọ́rọ̀ sàábì ni. تلازق حديث مرفوع أرى النبي حديث موقوف أرى سابين حديث مقطوع أرى تابعين تو إلي أدرى النبي محمد صلى الله عليه وآله وسلم كجب ما تسوي من تطبب من تطبب ولم يكن بالطب معروفا أن كان تبا سيسيسيغ يسا دوكيتا olùtọ́jú aláàárẹ̀ láì jẹ́ pa àmọ́mọ́ kọ́kọ́ sẹ̀ tọ́jú aláàárẹ̀ lẹ́ ń gbọ́ yẹn o àwọn artificial medical doctors àwọn ẹni tó ṣe pé wọ́n ń pera wọn ní medical doctor láì jẹ́ pé they are trained for it irú rẹ̀ ń ṣẹlẹ̀ gan-an nílé ayé wa tá a wà yìí ní kọ̀pẹ́ kò jìnnà yìí wọ́n mú arábìnrin kan ní London wípé ó ti ń ṣe iṣẹ́ pé medical doctor lòun fún ọdún tó ti pẹ́ tó sì ń ṣe àwọn iṣẹ́ tó wà kírítíkà tó ní í ṣe pẹ̀lú sọ́jírì nídìí iṣẹ́ ìṣègùn tí kọ̀kọ̀ kó tó di pàṣírí wa tú kò síbi tí wọ́n yìí ti parọ́ kò sì síbi tí wọ́n yìí ti kọ́va ara wọn ṣùgbọ́n títí ìgbà táṣírí ò fi tú ni wọ́n wá mú un sẹ́mi kó ṣeéṣe káìmọ̀ iye ẹ̀mí ó ti bọ́ gbọ́wọ́ rẹ̀ nítorí pé kọ́ mọ̀ ń pa rẹ̀ yọkàn máa fi oògùn orí fọ́ yóò ma fi wo onúrun ni ó dà gẹ́gẹ́ bí ìwọ náà ni tó gbé pánpán ṣọ́fẹ̀ àtọ̀bẹ̀ rẹ lé tó lọ dúró lórí ta náírà àbò dúró lọ́lọ́gbọ́n wọ́n á sọ pé sẹ́yìn náà máa lé kọ́ ó ní professional professional lẹ́yìn mọ̀ pé ilé kankan bí ti wòlé ó kéré ma ó lè máa tẹ́ra jẹ́ kó máa fọ́nu kó sọ pé ọ́ rcc ló ń bá ṣiṣẹ́ kódà wọ́n mọ̀ wọ́n dùn máa ń bẹ̀ Julius Berger akramakumullah nígbà tẹ́ bá dán o lẹ́bàá rí i pé òfú tu fẹ́ ti òpùrọ́ lásán torí ẹ ẹ mọ̀ pé ó sì lè máa fi gbá àwọn kan tí wọ́n bá wọn tó lébi ẹni tó wà nínú àbà táwọn náà pé ah ìmọ̀ọ́sẹ́ nígbà tó ṣe náà so bẹ́ẹ̀ náà ni ó ṣẹlẹ̀ African countries yìí náà wọ́n gbọ́ documentaries kan níbi ọdún mélòó sẹ́yìn tí wọ́n ṣe nípa Africa Central Africa wọ́n lẹ́nìkan ti ń wípé òun ṣe midwifery fún ọdún tó pẹ́ títí ń gbàbí fún àwọn èèyàn ṣùgbọ́n òun fúnra ara rẹ̀ ní jẹ́wọ́ pé òun ọ̀kọ́ ń bì kankan nítorí pé kò sí àwọn medical doctors tí wọ́n wà train ní country yẹn mọ́ látàrí ogun abẹ́lé ogun abẹ́lé ogun abẹ́lé tó ti ṣẹlẹ̀ gbogbo ẹni tó bá ti wá fẹ́ bímọ ọ̀kan gbé wá fún kò sí kọ́rí èyí tí ọ̀gbá sí abẹ́ ọ̀kan lè là wọ́n kùn èyí tó ṣe kàtà <laughs> so onílẹ̀ fúnra ara rẹ̀ ní kà tó gbogbo orú nǹkan yẹn máa ń ṣẹlẹ̀ ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ dókítà oníṣègùn olùtọ́jú aláàárẹ̀ tá a sì máa ma kọ́kọ́ ẹ̀kọ́ ìtọ́jú aláàárẹ̀ ń rí tó bá yíwọ́ ma lọ́wọ́ wípé fa asaba nafsan ẹ̀mí kan tọwọ́ rẹ̀ bọ́ ibi tọrọ lè sínú á ẹ̀mí rẹ̀ actually a sa gbogbo ipá láti du ẹ̀mí rẹ̀ ṣùgbọ́n lédè kúkúrú olúwa ò gbà fún wa tó bá jẹ́ pé ọba kọ́ṣẹ́ yẹn lódodo tí kìí sì ṣe wọ ìlò jẹ́ sábàbí tẹ́mi yẹn fi bọ́ so wọ́n sọ pé àmúwa Allahu ọkọ iṣẹ́ yẹn ní gidi ó sì má dójú àmì ṣùgbọ́n níbi tó ń ti ń tọ́jú rẹ̀ oògùn orí fọ́ ló fi wọnú run ìwọ ló ṣe sábàbí látàrí àṣìṣe rẹ̀ tẹ́mi rẹ̀ fi bọ́ wàá dáhùn fún un kò sí ọ̀rọ̀ excuse lábẹ́ òfin ṣẹ̀ríà kó bá pa ewúrẹ́ eléwúrẹ́ nígbà tí ò ń ṣe veterinary doctor ṣé wọ́n fi ọ́ lẹ̀ kátó apẹ́mi ẹlẹ́mìí ọ̀dá nǹkan kan mọ̀ akramakumullah wa ni ha ha báwo débò wọ́n lọ wá lọ́bẹ̀ tó fi lọ́bẹ̀ a máa ṣe lìlá owó tó wá lọ́bẹ̀ náà lọ́sàn báyìí so èèyàn gbọ́dọ̀ kíyè sára nítorí pé bí iṣẹ́ mẹ́díkù yẹn ti ṣe dáa nípa owó tẹ̀ ń wá ó léwu nípa pẹ́mi lè bọ́ gbọ́wọ́ rẹ̀ ṣẹ̀ríà ò sì máa ń fi kó bọyọ̀ yes you can do it tó sì lọ clear clear nílé ayé ń bí ó kú bó sì lọ clear clear lọ́la gbẹ̀ndẹ̀lù kìyàmà wọ́n padà hàn pé wọ́n pa ẹni tó kú yìí ní nàìjíríà bí lè parọ́ fún wa nílé ayé bí lè parọ́ fún wa sẹ́yìn pé nílùú kò tún lọ ipò ń fẹ́ bímọ ó wá yẹ kó ti àtẹ́ǹdì sí ti pẹ́ wọ́n fi lẹ̀ wọ́n wọ̀ràn so ọ̀padà wa léèdì sí pé cs náà padà ṣe fún tó fi bímọ fámìlì tí ó níyàwó yẹn ọkọ yẹn ó lẹ́tọ̀ọ́ láti pe kóòtù yẹn lẹ́jọ́ láti pe hospital yẹn lẹ́jọ́ kí lẹ́ ń wòran tó fi jẹ́ pé cs lọ́padà fi bímọ ẹ sanwó tẹ́yìn náà tẹ́ parú ẹ̀ rí so ẹ máa pé lu tí ò sófin kò sẹ́sẹ̀ fún wa ìdínà tí gbogbo ẹ ń sìn haranhara nídìí iṣẹ́ mẹdíkù ní nàìjíríà ń bì nítorí pé ẹmẹwu tó wà ń bẹ ọmọbìnrin kan lọ sí mẹdíkù dọkítọ ní Saudiya láti nàìjíríà ń bì LAUTECH náà ló ti jáde oní wa ń sọ fún mi ó ní obìnrin kan wá bímọ lọ́dọ̀ àwọn Allah ló yọ torí òun ló ń ti attend sí bí wọ́n ṣe àwọn wá ṣe bíi four hours tóbìnrin yìí ń jẹ ìrora tí ò bímọ ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí ìgbà tọ́ga àwọn dé tó àtẹ́ǹdì sí Allahu ní kó bímọ ó sì bímọ àwọn òṣìṣẹ́ ẹ̀sì ṣùgbọ́n ẹ̀jẹ̀ ọ̀dà ẹ̀jẹ̀ yìí wá wá wá wá wá wá wá ṣùgbọ́n at the end of the day Allah azza wa jal ó fún wọn ní àǹfààní ẹ̀jẹ̀ yẹn fi dá ó ní nǹkan tí Allah fi yọ hospital àwọn ó ní pé gbogbo ìgbà tọ́kọ yẹn lọ tí ń bọ̀ tí ń lọ tí ń bọ̀ ó rí bóun ṣe ń ṣe ọ̀jọ̀jọ̀ ìyàwó rẹ̀ yìí pé eléyìí kò fi ìkà àbí ẹ̀gbin ṣiṣẹ́ medical doctor àmọ́ ń ṣe tàánútàánú ni kì í sowó lọ́wọ́ débẹ̀ lásán ó ní wàláì tó bẹ́ẹ̀lì hospital àwọn nù ó nítorí pé ó ti palẹ̀ gbogbo òwe mọ́pò ó sùn hospital yẹn sí court torí ẹ̀ nàìjíríà náà lè padà dá lọ́la tí wọn náà padà wá gbà wàláì tàláì tó gbà gbogbo ń tọ́jẹ́ ń bẹ̀ lọ́pọ̀ ibi tó ibi tó wọkọ̀ dé ó rìn sẹ̀tayọ bẹ̀ bẹ́ẹ̀ ni torí gbẹ̀mí ọmọ èèyàn ṣeré ọ̀pọ̀lọpọ̀ ti jẹ́ sábàbí ikú ọ̀pọ̀lọpọ̀ láwọn hospitals wa ìgbà tó sì jẹ́ pé tán ó wà unquestionable ta ni ó bi wọ́n léèrè ìrìpọ́ọ̀tù tán bá ti mú wá náà ni so àwọn tí wàá gbàgbé pé o lè parọ́ fáwọn èèyàn láyé ń bí irọ́ tó wàá pa fún ọlọ́ọ̀njọ́ gbẹndàlùkìyàmà múra rẹ̀ ṣebí sí abẹ tó pé sísọ́ọ̀sì lọ padà sí sábàbí ikú rẹ̀ ẹ̀yin padà rántí wípé gbàgbé sísọ́ọ̀sì sínú aláàárẹ̀ yìí ṣe jẹ́wọ́ ṣèbẹ́yìn náà padà gbọ́ pé kú ni wọ́n pe oh eya what a pity pity kìnnì oh pity rẹ̀ ńgbà tó rántí pọ̀ gbàgbé sísọ́ọ̀sì sínú ẹ̀ ó wá bá bẹ́ẹ̀ kú ṣèbẹ́ lomi ìṣe abẹ wọ́n ṣe fún wọ́n lọ fi ọ̀bẹ bu bí tí ọ̀yẹ́ kọ́ fọ̀bẹ bù láìsẹ̀ran dábàá so lọ́ba di pé nǹkan yíwọ́ ń tì bá bá bẹ́ẹ̀ kú tí wọ́n jẹ́wọ́ ni wọ́n ní jẹ́wọ́ torí ẹ̀ ẹni tí wọ́n mọ̀ nípa rẹ̀ ọ̀daràn gidi ẹni tó mọ̀ nípa rẹ̀ tẹ́mi bá ṣèèṣì bọ́ lọ́wọ́ rẹ̀ látàrí àṣìṣe rẹ̀ yóò dáhùn fún kò lè lọ afuwan lábẹ́ òfin ṣẹ̀ríya torí rẹ̀ iṣẹ́ ẹlẹ́gẹ́ gidigidi ni ó pè fún ìfura àti ìṣọ́ra lódodo wọ́n lè má mú ọ láyé nàìjíríà àmọ́ lálùkìyàmà ti ń retí gbogbo wa kò síbi tó fẹ́ jàjàbọ̀ kò síbi tó fẹ́ jàjàbọ̀ ọjọ́ yun ibi tó wá lé sí ó ní pé kò sówó téèyàn ti fi san ìtaràn kò sí ẹ̀wọ̀n tí wọ́n fi hàn sí pé tó bá ti sáàbù rẹ̀ tán wọ́n á máa lọ àlìjáná so ìyà gidi abẹ́ Allah kó má ṣe tiwa bẹ́ẹ̀ torí ẹ̀ ẹnikẹ́ni tí máa ń kọ́ṣẹ́ medical doctor kórìkò nǹkan yanjú nàìjíríà ń bí a ní fake medical doctors tó pọ̀ wọ́n pọ̀ kọjá be careful kọ́dà ẹlòmíì tún gbé certificate fake one tí ń gbé ká so gbogbo orú nǹkan yẹn American Association of Medical Doctors of Nigeria àwọn náà ń gbà míì wọ́n máa ń ta bíọ́bíọ́ pé àwọn fẹ́ẹ́ àwọn fẹ́ mú gbogbo orú àwọn ẹni tí wọ́n ń ṣiṣẹ́ yẹn tó jẹ́ pé wọ́n ní sàtífíkẹ́ẹ̀tì tó tó yanrantí ṣùgbọ́n má ṣe kirigirigiri ẹ̀tún ní pọ́tù parẹ́ torí pé ńgbà mi ò lè yíwọ́ lágbọ́n bì kan kọjá pé ìjọba náà wàá kojú bọ̀ pé ẹni tí ń ṣe medical doctor lágbọ́n bì ó ti ń ṣe tọdún mẹ́wàá àṣé kò níwèé ẹ̀rí àṣé ìwé ẹ̀rí rẹ̀ fẹ́ẹ̀kì ní ìgbà náà lẹ́wàá rí association of medical doctors làwọn náà bá dìde bí nǹkan gidi so ẹ jẹ́ ká rántí pé tá a bá ṣayé tán alùkìyàmà wà gbogbo ọmọ tí wọ́n kọ́ medicine nítọ́ da lọ ń kọ́ o pàápàá jùlọ tó bá pẹ́ àánú ló gbé ọ lọ kọ́ kìí sowó fò kí lowó fò owó ilé ayé tó ṣe pé tó o bá rí kò ní bọ́ dálùkìyàmà ó sì lè tàtàrà sẹ́tọ̀ kọ́hún kẹ́mi èèyàn ti bọ́ gbọ́wọ́ rẹ̀ torí ẹ̀ tó bá kọ́ àfojúsùn rẹ̀ náà lówó lásán nítọ́ dájú ní ọ̀gbọ́n nítọ́ dájú ní ọ̀gbọ́n wọ́n ti owó lọ wọn kì í ti torí owó lọ kẹ́kọ̀ọ́ pápá nípa àtọ́jú aláàrẹ ó yẹ káàánú pọ̀ lẹ́mìí ẹni tí ọba ṣe níìsín ẹnìkan wá ní fọ́ọ̀mù sẹ́mi kí wọ́n ní ẹni tọ́wọ́ rẹ̀ ń bẹ́ nu ẹni tọwọ rẹ̀ ń bẹ lómi bí ṣe ń ló act Ah, orí fọ́ ìpọ́ ẹ bá ń wá nǹkan ṣe sí i orí fọ́ ìpọ́ ẹ bá ń wá nǹkan ṣe sí i wà ní gbẹ́nu sànjọ́ wà lórí ọ̀kọ̀ọ̀kọ̀ fọ́ láyé nfi kó tó fọ́ dànù. Ah. ṣé mo pé orí ti ń fọ ọ̀rọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ dínkù pé ṣé èèyàn lélẹ́yìí ni àbí ẹranko ṣé lèyí dẹ̀ gbádùn. torí ẹ sẹ́ni tó bá yẹ kọ́rọ̀ pẹ̀lẹ́ ló sọ fún ọ̀rọ̀ àfàmárà pé à bí mo fọ́ èèyàn ń gbà mí àmọ́ inṣàlá tẹ lọ sinmi ẹ̀yin náà ra yí padà inshallah inshallah ẹ rí i pé ọ̀rọ̀ tútù yun yóò bomi tútù sí lọ́kàn orí fọ́ rẹ̀ yóò sì ti rẹ́dì pé màá gbà màá gbọ́ tẹ bá ti lo oògùn sí mi màǹgbà tó bá pé kò bá kùn gbé ọ̀rọ̀ ńlọ́ba pàdé lọ́dọ̀ rẹ̀ nítọ́ ó náà ní pé orí fọ́ ọ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ni èyí tó burú jùlọ ìní ọ̀padà wàá ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ tí ó ti ṣàánú gbogbo hospital tá a bá gbá láàárẹ̀ lọ àwọn ò ní wo pé ẹ jẹ́ ká gba ẹ̀mí là kẹ́mi ọmọ bá lọ bọ́mọ wa lọ́wọ́ àwọn máa ṣiṣẹ́ fún àjẹ́ndà ti àwọn ọ̀tá ìsìn Islam agenda fáwọn ọ̀tá orílẹ̀-èdè yín agenda fáwọn ọ̀tá African continent torí pé àwọn ọ̀tá African continent wà tó yẹ kí wọ́n ń ṣe ìpàdé lóru àti lọ́sàn-án wípé àwọn gbọ́dọ̀ reduce the population of Africans náà ló bí ọ̀pọ̀lọpọ̀ family planning tẹ́ pé oògùn míì tán bá ti fóbìnrin míì nígbà tó bá lóun rẹ́dí kó n fẹ́ lóyún oyún ọ̀bá ni wá má. akramakumullah ó bí wípé kọjá pé wọ́n máa ń neglect àwọn aláàárẹ̀ wọ́n ó ipa àwọn ò wọn tó bá fẹ́ kú ni kó kú ìwọ́ lọ́ wòran láwọn hospital ní emergency unit kó wo bí wọ́n ṣe ń ṣe àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n kàn pa wọ́n ti náà abandon wọn ẹ bá fẹ́ kú ni yóò kú ambulance ń bẹ ńlẹ̀ tó bá tún gbé sí mortuary ẹ máa jẹ gbèsè kẹ́ tó yín ẹ gbọ́dọ̀ wọ́n lè gbé aláàárẹ̀ lọ sí hospital kọ́mọ kérora kọ́mọ jẹrora wọ́n sọ pé ẹ lọ deposit three hundred thousand tẹ́ ẹ bá ti rí owó yẹn deposit ibi tó máa kú sí lóde yìí ẹ rà àwọn dókítọ̀ ẹ rà àwọn nurses àwọn aláàánú àbáwọn àkà. ṣé bó ṣe yẹ ká máa ṣe pẹ̀lú aláàárẹ̀ wa nù. ìwà náà sì ń bọ̀ wá sáàárẹ̀ torí mò ń ṣe medical doctor túmọ̀ sí pé ọ bọ́ lọ́wọ́ àárẹ̀ èyí tó burú jù ló ọ́ dẹ̀ sí ọ níjọ́ títí ẹ bá dé mo ń ṣe nurse kò túmọ̀ sí kí wọn náà má sáà rẹ̀ gbogbo oògùn tó ọmọ tó máa ń lò fún prevention tó o bá lò títí kò pé káàárẹ̀ ọmọ mọ̀ ọ́ níjọ́ tó lu wa bá ní kó dé ìwọ lọ́wọ́ á jẹ́ pé ọ̀dájú burúkú ni ọ́ ọ̀dájú burúkú iṣẹ́ tí wọn ọ̀bí ọ̀nà ló tún máa jẹ́ lọ́sípítù ìjọba ó lè ní tẹ̀ bá ti sanwó àní àtẹ́ǹdì sí èyí ó sì kú níwájú ẹ̀ sẹ́dípọ̀ dájú burúkú leléyìn ọmọ tiẹ̀ wá kú ọ̀wọ́n á ń torí pé ọ̀gbádùn adúrò tó ti kú gbọ́wọ́ tiẹ̀ ńkọ́ so olúwa ẹlẹ́dàá sì máa bi títí máa yọ fún yàn tí wọ́n bá ń dájú sáwọn èèyàn tó láàánú wa tó ń gbogbo ẹni bá fẹ́ kú ó kú olúwa lè dẹ ikú sáwọn ọmọ tiẹ̀ náà ó lè dẹkú sọ́kọ rẹ ó lè dẹkú síwọ náà tí wọ́n fi yòróró díẹ̀ lára rẹ nínú àwọn àwa burúkú tó ti hù torí pé ọba àjẹ́ mẹ́díkù dọ́kítọ̀ ẹja bẹ̀rù Allah ẹja bẹ̀rù Allah kárántí pé ní tí n bá ti mọ̀ nípa rẹ̀ kí n má ṣe o iṣẹ́ medicine yọ fẹ́jú nítorí wà ń bẹ̀ ní specialization ọ̀pọ̀ o lè kọ́ gbogbo ẹ̀ tán wọ́n máa ní general doctor general doctor yun kò túmọ̀ sí pé you are general in everything kò má lọ pààyàn máyàn lọ́wọ́ torí ẹ̀ ọwọ́ wọn bá tó o bá mọ̀ ní kó o dúró ń bẹ̀ o ètò ọba mọ̀ nípa rẹ̀ rìfẹ́ àwọn lọ́sọ́dọ̀ ẹ̀ ń tọ́ mọ̀ nípa rẹ̀ ọkàn lè jẹ́ pé awọ ni wọ́n ń tọ́jú látara awọ kọ̀ pààyàn torógùn tó ní kọ́ lọ́ máa lò sí nǹkan tí ń ṣe kansa bí kánsà látara kánsà ló ń fi ń ta so gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn a kíyèsí kíkà sí pé njẹ́ ọmọ wù ọ́ nínú sẹ́ medicine ọ̀nà nípẹ́ wọ súùtù ẹ̀ di kàkà di kúkú ó kókùn sọ́rùn àwọn gbogbo nǹkan tí náà gbọ́ Yorùbá rẹ irọ́ lásán irọ́ lásán bàbá ní gbogbo eléyìí ó túmọ̀ sí pé tẹ́ ń bá ń kọ ẹ kọ ntí ọba yí ọ béèrè ọ̀gá yín da òyìnbó bolẹ̀ wọn náà máa ṣèṣe pé gbogbo ẹ lọ ń sọ kọ̀ gbọ́ máa tún máa ń sọ sọ́sọ fún kí gbogbo tẹ́ ẹ sọ yìí ní nu mẹ́wàá ló mi ẹ dákun àwọn àwọn mẹ́jọ òye mi bẹ ẹ bá ń sọ́n yorùbá <laughs> so that ìwọ náà ò ní sí oògùn lò fún yàn ò ní máa fògùn orí fọwọ́ nírun torí pé n tó ṣe ọ̀gá ní ọ̀padà sí wọn náà tó bá máa béèrè ẹ mọ̀ pé ń gbà mí látàrí pé mo kọ́ ń yanjú sẹ́rí tẹ̀mí èèyàn tẹ̀mí ọmọ èèyàn ó léwu àwọn ẹ̀kọ́ yòókù nìsín tó bá yẹ pé agric ló máa ń ṣe nítorí yẹ ká lò sílẹ̀ tí ó mú kí àwọn koríko wọ́n sá fún nǹkan tá a bá gbìn a wá sí oògùn lò nígbà tá a fẹ́ fínlẹ̀ èyí tí ó jẹ koríko ọ̀pọ̀ la lọ fín sẹ́mi pé lẹ́yìn ṣe fi yán má kí ló kù tá a tún ṣe á tètè lọ ra oògùn etí ọ̀pá koríko ni bí tọ́mọ èèyàn kọ́ tó bá sí oògùn lò ẹ̀mí lè bọ́ tẹ́mi bá sì bọ́ ìwọ wọn sọ pọ́pá níta ń sọnù torí ẹ̀ ìwọ tí olúwa bá ti gbà fún tó ẹ pé dìpátímẹ́ǹtì à ń kọ́ ẹ̀kọ́ nípa ìṣègùn ìtọ́jú aláàárẹ̀ ńlọba wà farabalẹ̀ kọ́ kọ́kọ́ jí ó yọ dáadáa fíldì tó ń kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ń jẹ́ kí orí rẹ̀ ó sisi kó yí ọ dáadáa torí pé kìí ṣẹranko lọ́fẹ́ lọ́ máa tọ́jú èèyàn bíi tiẹ̀ kó sì ní ìbẹ̀rù Allah ìpẹ́tẹ́mìí tó bá lọ bọ́gbọ́ ọwọ́ mi kí ni mo fẹ́ sọ kò sì jẹ́ kí àánú ọ̀pọ̀ nínú ọ̀rọ̀ rẹ àánú ni kó jẹ́ kó gbé ọwọ́ bẹ́hùn torí pé a lè fi wọ́n wéra wọn ẹni tí ń tọ́jú èèyàn tí ń sáré kára rẹ̀ ó lè yá wàláhì iṣẹ́ ńlá ni iṣẹ́ tí ń ṣe táníyàn rẹ̀ bá dà torí pé téèyàn bá sáré àánú séèyàn ìwọ tó tọ́jú rẹ̀ tó bá fi lè dìde inú rẹ̀ ó dùn lópin ìgbà táànù bá ń bẹ lọ́kàn rẹ̀ torí di eléyìí a discourage ẹnìkankan o láti kọ́rú ẹ̀kọ́ tọ́jú aláàrẹ̀ kódà tó mọ́ encourage ike ká lọ kọ́ àmọ́ ká jẹ́ kí àánú wa kó jẹ́ pé ló tì wá lọ ká sì láàánú kódà kó ṣe kèfèrí lọ́wọ́dọ̀ rẹ̀ kó láàánú rẹ̀ láti tọ́jú rẹ̀ pé kó gbádùn ah wọ́n bá gbádùn tán tó gba ìsìláàmù kọ́ kó tiẹ̀ gbádùn kó má gba ìsìláàmù ìwọ ti ṣe nǹkan tó fi gbẹ̀mí là wàá gba lọ́dọ̀ Allah so eléyìí túmọ̀ sí pé iṣẹ́ dáadáa ni ṣùgbọ́n àwọn èèyàn burúkú ńlọ́fẹ́ baṣẹ́ ìjẹ́ látàrí wọn láàánú wọn dájú ẹ̀ ń bá lè kó kú a lè fi bẹ́ẹ̀ tọ́jú aláàárẹ̀ ká ṣàṣeyege wàláhì tí aláàárẹ̀ bá wà ní orí ìdùbúlẹ̀ ìwọ nọ́ọ̀sì tán á ní kó máa fún lóògùn ọ̀ wá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún lóògùn ọkàn mú tablet ọ̀hún bàbá bàbá fẹ́ odidi kó mú kí ló mú wa. ẹ rí i pé aláàárẹ̀ ọmọ èyí tí sèmi tí wọ́n fi gbé mi wá bí ó kéré sí tí mo ń bá pàdé o ilẹ̀ fi máa gbọ́ pé èèyàn sápò lọ́sípítù ó ní kò tí complete treatment ẹ̀yin ẹ̀ máa lò yókù torí ọwọ́ tí wọ́n fi ń bá a ṣe káìkáìkáìkáì yóò rí i pé n ti ń ṣe òun kéré sí tí wọ́n ń dákun àwọn tó jẹ́ pé àwọn nọ́ọ̀sì yẹn wọ́n ti wà well trained à ẹ pẹ̀lẹ́ bàbá ọlọ́run ṣàlékún àlàáfíà yín ẹ máa lo oògùn yẹn bẹ́ẹ̀ ṣe ń gbóúnjẹ ẹ máa jẹ tó ń jẹ bá kún oògùn à yóò ṣiṣẹ́ dáadáa bàbá pẹ̀lú àṣẹ ọlọ́ ẹ dìde lọ sípìtì lálàáfíà àmọ́ à gbogbo ẹni tí irun tó sẹ́yìn bá ṣe <laughs> ṣàṣàrù wọn ní jáde lálàáfíà sẹ́mi kó ní o ti wà frustrated pé tó ọwọ́ mẹ̀lẹ́ka kú làwọn wá bọ́ síbí. so training tó yẹ kán fún àwọn nurses tí ò ní í ṣe pẹ̀lú abẹ́rẹ́ tí ò ní í ṣe pẹ̀lú ẹdẹ bandage mọ́lá tó ní í ṣe pẹ̀lú moral ìwà rí téèyàn fi báyàn ṣe ọ̀háì ju gbogbo bó ṣe gun lábẹ́rẹ́ lọ. nítorí pé ìwọ gángan gángan lẹni tó súnmọ́ láàárẹ̀ jù ó súnmọ́ ju medical doctor yẹn lọ so bí wọ́n bá ti ṣe handle rẹ̀ bóun bá ṣe ń bá sọ̀rọ̀ bóun bá ṣe ń fún lóògùn tó ń parọ́ wá sí bẹ́ẹ̀ lọ ní òrìta rọ̀ òun ya bẹ́ẹ̀ ni òrìta ọkàn òun balẹ̀ bẹ́ẹ̀ nínú rẹ̀ ó dùn kódà ó lè pé ọmọ mi fún mi ní tẹlifóònù nọ́mbà rẹ̀ ó sì gba tẹlifóònù nọ́mbà rẹ̀ pẹ̀lú àṣẹ Allah tí mo bá ti jáde lọ sípítù ń pè kún ó pè ọ wa ló bá sì jáde lọ sípítù lọ́wọ́ á ní ó pè ọ wa ó sì kọ́ one million naira fún ọ pé lọ́ọ́ fi tún gbèsè ayé rẹ̀ sí subhanallah kí ló dé torí bọ́kànṣẹ́rí tọ́ du òun láàrin ọ̀sẹ̀ méjì tó wà lọ́sibítù sẹ́mi kí máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àmẹ́lòmí ó pé kò sí wàhálà torí ẹ iṣẹ́ yẹn ó ní í ṣe pẹ̀lú àánú ju nǹkan míì lọ sẹ́mi kí lọ́sibítù ẹ̀yin ọ̀gbà kí jẹ́ pé rẹ̀ ẹ̀yin ọ̀gbà kí ọkọ obìnrin kó jẹ́ pé ní ó máa tọ́jú rẹ̀ ẹ̀yin ọ̀gbà kí àwọn ọmọ bàbá kó jẹ́ pé àwọn ní ó máa tọ́jú ẹ̀ ẹ̀yin ọ̀gbà kí bàbá àbí ìyá ọmọ kó jẹ́ pé ní ó máa tọ́jú ẹ̀ ẹ̀yin ti gbà ipẹ́ yìí lẹ́ẹ̀ máa tọ́jú ẹ̀ àmọ́ fún wọn láti máa wá bẹ̀wò ẹ̀kọ́ fún wọn láti wà nítòsí rẹ̀ àmọ́ tọ́jú ní tààrà ẹ̀yin lẹ́fẹ́ máa ṣe ó kì í tẹ̀ bá láàánú ẹ dákun báwo ni tọ́jú yẹn sì fẹ́ wúlò kò ní wúlò ẹ gbọ́dọ̀ láàánú àwọn kà àwọn osonu, kò yẹ kí lọ sí fíìlì yẹn rárá rárá wọ́n bẹ nínú tó yẹ kí fi máa dá àwọn ọmọ wò kó tó di pé wọ medical line ó yẹ kí wọ́n wọn láti lé wọn gan òdodo ọrọ lẹ́ yẹn pé tó o bá láàánú wàláhì wọ́n gan ṣe kú so bá wọn pé ọmọ dáadáa ni ó láàánú ó ṣe kínní torí pé máàkì làwọn ń fún lọ́lá jù ni ló fà ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó ń wọ ọbẹ̀ ọ̀dájú burúkú ni wọ́n so tó bá yẹ pé àrí background rẹ̀ pọ̀ ọmọ dáadáa ni ó láàánú ó sì tún ní máàkì tó dáa àwọn ẹni tó yẹ kí wọ́n qualify fún àti máa tọ́jú aláàárẹ̀ nù kí ló dé táwọn medical doctor ti wá tí wọ́n máa yáka nígbà tó máa ń ṣiṣẹ́ nínú Nàìjíríà tó máa ti ríṣẹ́ ní foreign country tí gbogbo wọn ń sáré láti lọ ní ọba di múmìnì oní ọmọ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n máa sọ pé oh Nigerian doctors are professionals irọ́ lásán táwọn sọ pé irọ́ lásán nígbò ńbò ń bẹ̀ sáàdọ̀ ọmọ ńlẹ̀ ni lọ́rọ́ ti débi tó ti fẹ́ gbowó yọ máa ṣe múmìnì yọ máa ṣe múmìnì eléyìí tí wọn ò ṣe àkọ́dá bẹ́ẹ̀ o Nigerian nurses wọ́n dá púpọ̀ irọ́ lásán kí ló dé tí wọ́n ọ̀dá ń lé kí ló dé tí wọ́n ọ̀dá ń lé munafikun munafikat nítorí pé ayé ni wọ́n ń wá kò sì ní fẹ́ sin tí wọ́n fi gbé ránṣẹ́ lé tó eléyìí túmọ̀ sí pé ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nísìnyí wọ́n ń bínú bí máa lé náà ẹ̀yin ọ̀mọ̀ bẹ́ẹ̀ wọ́n ń bínú bí máa lé wọn lọ́sítù kí ló dé nítorí kò gbé ọ̀rọ̀ káwọn obìnrin tó wà lọ́sítù ọmọ sọ sí wọn yọ máa wíwì kúwì náà máa sọsọ kó tó ọjọ́ gbára dúró tí mo ń bẹ́ẹ̀bẹ́ẹ̀ gbà tí wàá tọ́ <laughs> subhanallah wàláhì ó bí tí mortality fi pọ̀ níbi à ń bímọ ní nàìjíríà yìí wọ́n ṣe documentary kan ní àwọn rédíò lókèrè yẹn kí ló dé táwọn obìnrin máa kú pípọ̀ ní nàìjíríà yìí most especially ní agbọn northern part of the country wàláhì majority táwọn obìnrin yẹn ń sọ ni pé àwọn kò bá kún gbé ọ̀rọ̀ àwọn lálàsí ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ sáwọn lọ́sítù làwọn fi fún káwọn kúkú máa bí máa lé bọ́ bá jẹ́ kú náà ní káwọn òkú làwọn fi fún lọ́lá ẹ dákun torí ti Allah hospital tó ṣe pówó wọn ni wọ́n sàn hospital tó ṣe pé táwọn ọba wá ta ni ọba máa jẹ́ medical doctor ta ni ọba máa jẹ́ midwifery ta ni ọba máa jẹ́ nurse tán ti wá wá ẹ̀yin ti wá gbọ́n ju gbogbo èèyàn lọ torí pé ọ̀wẹ̀wù bí ẹ̀wù ẹlẹ́wọ̀n ọmọ wa wo gbogbo èèyàn pé wọ́n dídìrín wọ́n gọ̀ọ́ ọmọ asọ àwọn ọ̀rọ̀ àwọn lálà sí ọ̀rọ̀ tó yẹ pé àsìkò tọmọ ò tí fẹ́ wá gan yóò sáré wá lókù ni sọ yẹ kó rí bẹ́ẹ̀ wàláì kò yẹ kó rí bẹ́ẹ̀ náà tó bá jẹ́ hospital ọ̀fẹ́ ni kò yẹ kó rí bẹ́ẹ̀ à ń bọ̀sibọ́sí owó mi mo tún fẹ́ san ṣebí náà ló fún ọ̀pọ̀lọpọ̀ private hospitals tó jẹ́ pé àwọn tí ò competent àwọn ní ṣiṣẹ́ ṣebí ló fún wọn láǹfààní báwọn ti mọ̀ pé mo lọ sí public hospital gbogbo àwọn àwọn ìwọ̀sí gbogbo àwọn àwà burúkú ni wọ́n máa fi lọ̀ mí akínkúkú lọ síbòmí màá sanwó bí màá sanwó bí eléyìí kan pọ̀jù eléyìí lọ ni àwọn eléyìí ó tún pọ́n mi léjò àwọn eléyìí lọ. wọ́n wa yẹ́ wa ipa àwọn èèyàn wọ hospital wọ́n wà wọ́n ní àpọ́nlé lára ń fẹ́ ara ọ̀fà bùkù so gbogbo eléyìí wọ́n bẹ́ẹ̀ àwọn àṣìṣe eléyìí táwọn èèyàn ń ó sì dá mi lójú ẹ̀yin tẹ́ ń ṣe mẹ́díkù dọ́kítọ̀ gan fúnra yín àti nurses tẹ́nìkan náà bá ń treat yín tó ń maltreat yín báwọn ẹ̀yin gan ní dọ́sítù yẹn mọ́ ẹ̀yin gan ní débẹ̀ mọ́ ni lọ́fà ló fi jẹ́ pé èèyàn dúdú ọ̀pọ̀lọpọ̀ nù wa agbólá gbàgbọ́ gbogbo tó bá ti ṣe kálukú sẹ́yìn lágbo nǹkan báyìí àbí bẹ́ẹ̀ kọ́ ni sẹ́yìn lágbo mu nǹkan báyìí ọ̀ wá lọ ẹ̀ mọ́ ẹ̀ rí i pé bá áfíríkà ṣe rí nu torí rẹ̀ àwọn lọ́sítù wọ́n lè jẹ́rìí sí tí nǹkan ọ̀bá tí ìdípọ̀ fẹ́ múyàn lẹ́mìí lọ fún ìsábà lọ́sítù ìgbà tó ṣe pé oògùn tí wọ́n lò lọ́sítù ní kápá nǹkan mọ́ ìgbà náà ni ó tó wọ lọ́sítù kí ló dé tẹ̀yàn ọ̀sọ́júlẹ̀ kẹ̀sì jẹ́ni tó ṣe pé ó tẹ́wọ́ gba àwọn èèyàn tàánú tàánú tó fi jẹ́ pé ńgbà tí nǹkan yẹn bá fi gbóògùn ni wọ́n ti máa gbéra wọn wọ́ lọ́sítù kò ní jẹ́gbà tí ò ní gbóògùn mà ṣẹjá kíyèsára ò ẹjá kíyèsára kámẹ́sẹ̀ jẹ́ ẹni tó ṣe pé a ní láàánú ara wa sáwọn pé bó ń ṣe ń ṣe yẹn àwọn èèyàn kan náà ń sọ àwọn èèyàn kan ń sọ tó bá adijọ́ tán gbé fámìlì rẹ wá sọ́spítù tó ń ti ń ṣiṣẹ́ wọn á rí i pé òun sọ̀jọ̀jọ̀ tiẹ̀ ah bàbá ẹ ṣe báyìí kí ni ẹ ṣe báyìí ah ẹni tó ti ṣe rádaràda sí èèyàn tiẹ̀ rí wàhálà ò lè gbọ́ létí lọ́spítù pé ah dókítà àti o láàánú tó báyìí ìwọ ló ń ṣe báyìí báyìí báyìí mo gbọ́ pé wọ́n ní bàbá rẹ̀ lélẹ́yìí ok ó sì mọ bàbá tiwa àbí òye ọmọ ẹ ṣe sábàsábà tí bàbá fi kú mọ́ ọ lọ́wọ́ kò burú bàbá eléyìí náà kù torí ẹ kò yẹ kó jẹ́ pé abọ́ oríṣi méjì ńlá máa lò láti fi wín ká ta ọkà ìgbà tá a bá fi wín ká iná ló fi ta ló fi san ẹ jẹ́ ká bẹ̀rù Allah ẹ̀mí ọmọ èèyàn ni wọ́n fẹ́ tọ́jú tó o bá ti láàánú má lọ sí fíòlì yẹn rárá rárá lábala kó fẹ́ tọ́jú ẹ̀mí ọmọ èèyàn o gbọ́dọ̀ jó ní ìyúnra àwọn èèyàn tó fẹ́ tọ́jú ọ̀pọ̀lọpọ̀ ẹnu wọn rùn tó bá ń sọ̀rọ̀ èèyàn onílé dúró tì wọ́n jẹ́jẹ́jẹ́jẹ́ ní sẹ́yìn wà lẹ̀ wọ́n fẹ́ ṣe ẹlẹ́nu rúnrún ọ̀ wà mo rò pé yẹ ọ́ ó wá ní wọ́n sọ pé bàbá ẹnu yín kọ́kọ́ lọ fọnu náà ah, bó ń ṣe wà wọ́n ó fi nǹkan bomú kó fi máa bá sọ̀rọ̀ nínú wọn ó ń bẹnu ẹni tó mú sọ ó sì ń bẹnu ẹni tó màgbé kalẹ̀ sọ pàtó kí ní ṣeun ó sì ń bẹnu wọn ẹni tó pé ní tí ò ní ọmọ pé ń so kó fi máa bá àwọn èèyàn yẹn ṣe ìlú fi rí i pé rìsọ́ọ̀tì tó fẹ́ mú orí mú kì í ṣe nàìjíríà yìí lásán o torí kẹ́lòmí ọpọlọ rẹ̀ kúrò o gbà tó ṣe kíkọ̀ mọ abílẹ̀ ayé ti ṣe wà yọ mọ̀ kó àwa dúdú ni lẹ́nu wa lè máa rùn àwọn èèyàn tó bá lọ sókèèrè tára wọn gan rùn wọn pọ̀ tó jókòó tí ọ tó ti fẹ́ bì fún tó sì jó òyìnbó rọ́tọ̀ kàkùn tí gbogbo ara rẹ̀ ń ráì bẹ́ẹ̀ ni wọn ò bí ọdá tó dìde táwọn tó máa sọ pé human right fundamental human right medical doctor <laughs> ìwọ tó ṣe medical doctor ọ̀ ń sá fún ọ yẹ kí wọ́n gbọ́ síbẹ̀ òní ò tún lọ fẹjọ́ rẹ sùn tí wọ́n fi yọ kó lẹ́nu iṣẹ́ tó yẹ pé wọ́n máa kó gbogbo òórùn burúkú ara rẹ̀ mú ni ó tún fi kíní bomú pé sóun lo òórùn tó ń fi fi kíní bomú mo rò pé yọ sẹ́wọ̀n káwa ń tiwa tó bá fi bomú ó tún náà gbọ́dọ̀ sọ̀rọ̀ ibi tí wọ́n ti láàlì rẹ̀ ń bẹ lọ́hùn sátì tètè tó pépà rẹ̀ kó pé torí ẹ gbogbo bíkíbi láyé iná ló ti rí wípé gbogbo ohun tí mò ń wà kí ló dé tó farabalẹ̀ sí kí ló dé tó fi àmúmára sí kí ló dé tó fi jẹ́ ni mẹ́tẹ̀ẹ́ pín ní lọ́dọ̀ rẹ̀ nítorí pé bá jẹ́rù rẹ̀ àbí ni ṣé bá tiẹ̀ tí wàá kọ́ kankan máa wúra kó ju gbogbo èèyàn lọ torí àwọn sọ pé àwọn medical doctor ìgbéraga pọ̀ bẹ́ẹ̀ náà làwọn lọ́ọ̀yà bẹ́ẹ̀ náà làwọn sọ́jà sòkò sọ ara rẹ o má jẹ́ kí ìwà burúkú yẹn kó gbẹ́wù wọ́ o nítorí pé tó bá jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n lè má rí ọmú lábala pé tìràn mọ́ láwọn kóòtù nàìjíríà àmọ́ wọ́n lè rí ọmú látàrí èpè èpè tó ṣe pé tán bá ṣe kì í ṣaláìṣẹ ó jẹ́ pé wọ́n fún ọ ní èpè tí ẹ bọ́ torí ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú sẹyẹn jẹni tí a nọ pọ fún nínú sẹyẹn ṣe ṣọ́ra fún ìwòkuwò ṣọ́ra fún ìkọwọ́bọbi tí ò yẹ ṣọ́ra kọmọ lọ di oníṣekúṣe nídìí pọnṣẹ mẹdíkù dọkítọ oní gynecologist ni ọ ọkùnrin tí ń yẹ̀dí obìnrin wò sẹ́lẹ̀yìn ó bá mu ẹ̀ ṣe fobìnrin sípò eléyìn kọjá pé obìnrin náà ni ọkọ̀ nípa ẹ̀kọ́ àwọn obìnrin wọ́n á fi obìnrin sáàyè tàwọn ọkùnrin ẹ fẹ́ da yeru ni sẹ́yìn ọmọ yìí pé ọkùnrin mú ìyàwó rẹ̀ lọ sọ́spítù ipò lọ fún ìwọ̀n wọ́n wá fi irú aṣọ kan tí wọ́n máa fi gáàrú kínní wọ́n fi gáàrú ibi tọkọ wà síbi tí wọ́n mú ìyàwó wọ̀ medical doctor sì ti ń bá ìyàwó sùn ọkọ ń sọ wípé à ìtọ́jú rẹ̀ sì gbàsìkò gan o bẹ́ẹ̀ ni wọ́n ń ya abẹ́ rẹ̀ wò ni wàlà hawla wàlà quwwata illa billah torí pé ọ̀pọ̀lọpọ̀ tún wà tó ṣe pé ń ṣe lọ́lọ́ kọ́ yẹn nítorí ìṣekúṣe sáànù ló gbé léyìn lọ́bẹ̀ẹ́ àti ẹ̀tí rí tó ti torí owó lọ eléyìí kìí ṣe àánú kìí ṣe kan ìṣekúṣe ńlọ gbé ọrọ ọ̀rọ̀ tí ọ̀gbá máa bọ́ pátá ó ní kóbìnrin ọ pátá ìwọ náà sì ń bọ́ pátá fún màláíkà Jibril ni tó fi gbogbo ń ti ní kó ha ha gbogbo àwọn ará dáradá pálapàla yẹn ó lé àwọn èèyàn ó lé àwọn èèyàn jìnnà sọ́spítù náà ó lé wọn jìnnà sí jùlọ àdọ̀sìpẹ̀tù la yékiyé tí wọ́n bá gba àná torí pé eléyìí la fi lè protect dignity wa àtẹ̀sìn wa so àkànlè sọ́ra wa dẹranko lọ́wọ́ àwọn tààní lórí kíni pé kí n torí pé ọkàn gún lábẹ́rẹ́ ìwọ nìkan ló lè máa nì torí ẹ̀ ṣọ́ ara yín o kẹ́ bẹ̀rù Allah kẹ́ rántí ọjọ́ tí ọjọ́ ọjọ́ kan ọjọ́ ńlá tó ṣe pé gbogbo kálukú dìde rojọ́ níwájú Allah ó tó bá ńlá lẹ́yìn subhanakallahumma wa bihamdik ashhadu ilaha illa ant astaghfiruka wa atubu

أشهد أن لا إله إلا الله أشهد أن لا